A, eh, eh, good morning o, a eh, good afternoon, a good evening, a good, good night níbikíbi tẹ ti ń gbọ́ mi bye báyìí báyìí. Now, ọ̀rọ̀ Joe Igbokwe, chieftaincy ní, progressive eh, APC ló wà. Torí pé gbogbo àwọn tẹ rí ní APC wọ̀nyẹn, nǹkan tó fẹ́ jẹ kò jẹ́ kó gbọ́n. Ìjẹkújẹ kò jẹ́ gbọ́n. Wọ́n dẹ̀ jẹ wàhálà ìdààmú, wọ́n jẹ sínú nínú pé ẹni tó bá ba ayé ò ní dà, ayé ò lè gún, lọ́sàn-án lálẹ́ nídìí nídìí ayé ẹ pé ó fẹ́ẹ́ ba tọmọnìkejì jẹ tí ẹ̀yin ò ní lè níláárí ọ̀nà ẹ̀ kàn máa wọ́ ni ó dẹ̀ máa máa yọ̀ lágbára kristi ẹ worú ìjó ìgbókùn yẹn ṣó yẹ kó máa tún máa antagonize yẹn ó máa antagonize davido davido kẹ̀dẹ̀ rèé ọmọ tó ń fẹ ọmọ ibo ni tó yẹ kí kán máa gba ọmọ yẹn kán máa kán máa ṣìkẹ́ ẹ̀ kán máa ṣìkẹ́ ẹ̀ Davido pààná wọn ni. Ta ló yẹ kán gbè? Ta ló yẹ kán gbèjà? If at all pé ìjẹkújẹ tí ò tiẹ̀ jẹ́ kí ẹ mọ nǹkan tí ẹ̀yin àgbà tó wà ní APC tí ò jẹ́ kí ẹ ronú sí nǹkan tó da àfi kí ẹ máa ṣèkà. Kí lọmọ yẹn tí ì sọ torí wípé ọmọ yẹn lọ fún interview ní Amẹ́ríkà. nínú interview yẹn. Ìgbà náà la ti gbọ́ ọ̀rọ̀ yìí. Nínú interview yẹn tó ní Davido, Igboho ló ń sọ yẹn o pé ẹ, ó yẹ kó máa defend Nigeria anywhere tó bá lọ. Ẹn, nítorí ẹ, ó ní program kan ní twenty four. But mi rí ká ń pé twenty four ni eh, pé ibi tó ti fẹ́ ṣe program yẹn, bóyá US ni, bóyá Nigeria, kò ní jẹ́ pé US. Tó bá pé US ni àbí abroad, wọn ò tó bẹ́ẹ̀ láti cancel program ọmọ yẹn. Ó dàbí pé Nigeria ni ló fẹ́ ṣe program yẹn náà ní twenty fourth of December. Ọmọ yẹn ti ní program yẹn sílẹ̀. Pẹ́pẹ́ sí Igboho ò tí sọ. Ó láwọn máa cancel program yẹn, ibikíbi tó bá fẹ́ ṣe program yẹn ní Nigeria yìí. àwọn ní agbára láti cancel ẹ̀ because ó lọ sí US. Wọ́n lọ interview ẹ̀, ó dẹ̀ lọ sọ ọ̀rọ̀ against Nigeria. Bí Nigeria ò ṣe ṣe bí nàìjíríà ò ṣe ní problem, bí Nigeria ṣe ṣe kíni. Tẹ mọ̀ pé ẹ̀yin APC, wọ́n ní kí ló dé tó lọ sọ irú bẹ́ẹ̀? Ó sọ̀rọ̀ against ṣé kó wáá rí bẹẹ ni ṣé gbogbo nǹkan tó ń interview ẹ tó ń béèrè lọ́wọ́ ẹ ṣé kò rí ṣé nàìjíríà ò ṣe kò ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé nàìjíríà ò ṣe gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ bá mọ̀ pé iṣẹ́ ibi kún ọwọ́ yín ẹ ní máa ṣe hàn síta àwọn èèyàn ní wọn ẹ máa ẹ máa ṣe nǹkan tó wà needful ní nàìjíríà kẹ máa wá nǹkan kẹ máa wá rere tẹ máa máa ṣe ẹ má ṣe bímọ tẹ bá mọ pé ibi tẹ ẹ ń ṣe pójú ń tì yín táwọn èèyàn máa táwọn èèyàn máa dá táwọn èèyàn máa rí tán máa tán ní sọ kí ló dé tá à ní sọ abáyé pinnu owó jàǹbá tẹ ẹ ń pín káàkiri owó orí burúkú tẹ ń pín káàkiri owó tẹ máa jẹ tó jẹ pé kò ní kò ní bá yín lára mu tẹ máa ná kò ní bá yín lára mu gbogbo nǹkan tẹ fi ṣe kò ní bá yín lára mu ẹ ẹ ní rí fi ṣe nǹkan rí. torí ebi ń pa ọmọ nàìjíríà àwọn ọmọ nàìjíríà ń pariwo bí bíìlù ṣe le kókóko bí gbogbo nǹkan ṣe gbówó lórí tẹ máa mú owó owó gidi dání tẹ máa sọ ọ di chẹńjì mọyàn lọ́wọ́ àwọn èèyàn fi owó owó ńlá gbé lọ fẹ́ fi ra nǹkan wọn ò ní rí nǹkan tó fi rà gbogbo ẹ̀ kàn máa pòórá gbogbo owó yẹn máa Ẹ sọ, ẹ sọ Nàìjíríà di àgbàná fún everybody. Ẹ sì, ẹ ní gbogbo àwọn tó mọ, ọmọ, gbogbo ọmọ tó wà Nàìjíríà pé kí wọ́n máa pariwo, kí wọ́n máa pariwo. Wọ́n fi ṣe yín ni, ẹ̀yin APC. Wọ́n fi ṣe yín ni. Ó ń pẹ́ kí tó sọ̀rọ̀ yín ní ìbàjẹ́. Ojú tì Ojú máa ma Gbogbo plan tí plan fún àwọn ọmọ Nàìjíríà, Ọlọ́run ń bàjẹ́ ni ẹ má rò pé bóyá agbára yín àbí nǹkan kan àìpẹ́ láì jìnnà lè tún gbèrè tìjú mi ì fẹ́ dá sí mi ì fẹ́ dárúkọ um àìpẹ́ láì jìnnà ẹ tún ti gbèrè ìtìjú ẹ tún ti mọ ibi tẹ́ ẹ ti gbà rè tìjú gbogbo nǹkan tẹ́ ń ṣe tẹ́ dáwọ́ lé tẹ́ ń ṣe náà kò sí ní yọrí sí rere ẹ fura ẹ jẹun ẹ yó tẹ́ bá ṣe nǹkan àṣírí yín máa tú kò sí nǹkan àṣírí tẹ́ tú tẹtẹ tẹ́ ẹ sọ ẹ sọ nípa nípa ìbàjẹ nàìjíríà ẹ báà sọ pé kẹyìn nìkan kó jẹ pé ẹyìn nìkan náà máa máa worship kí gbogbo àwọn ọmọ nàìjíríà kàn di ìtẹmọlẹ fún yín irọ́ lẹ pa ẹ máa máa fẹ́ẹ̀lì nítorí ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ṣe nàìjíríà bẹ́ẹ̀ torí ìlú yìí láti ilẹ̀ ìlú tó ní tó kún fún wàrà àti fún oyin ní ìlú nàìjíríà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ilé ayé tá a ti dá nàìjíríà bẹ́tẹ̀ yín kòkòrò ajẹnirun todebe apc ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ gbogbo nàìjíríà ẹ jẹ jẹ jẹ jẹ ẹ ti jẹ kegungun gbogbo gbogbo ló ń pariwo pé kí ni eléyìí kó gbà wá ọlọ́run kó ju ọlọ́run kó wá yọ nítorí pé apc ó ń ìjọba ìjọba tó bá dẹ̀ sọ wípé ó ń ṣe nǹkan tó ń ti ara ẹ̀ nìkan tó ò fi tọlọ́run pè tó ò dẹ̀ fi tọlọ́run síwájú ìjọba yẹn máa ń collapse ni kí lẹ fẹ́ ká gbàdúrà fún yín fún sí yín fún àgbàdúrà àgbàdúrà àṣeṣeṣe àtìsọ afẹnusọ afarasọ àfi àdúrà sọ still kò sí kankan tó ń mú yín láti sọ pé kẹ kẹ kẹ ronú pé wà dàbí kẹ change ọmọ yẹn ò tí ì lọ fún interview wọn dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ láàrin nàìjíríà ó ní kí ló dé orí kí tó fi ń sọ ọ̀rọ̀ against nàìjíríà báwo náà ṣe báwo náà ọmọ dẹ̀ sọ òótọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nàìjíríà ṣé kó máa fọwọ́ bo kó máa fọwọ́ bo èyí ni kó máa bo àṣírí nígbà tó jẹ́ pé ẹ̀yin nìkan lè ń àṣírí yín síta kò síbi àṣírí nàìjíríà ti tú náà kò síbi tí àṣírí nàìjíríà ti tú ọmọ tí wọ́n mú ẹ̀pà helper ní ní Finland ṣe bẹ́ẹ̀ sọ fún ẹ̀yin ẹ̀yin ẹ̀yin APC ṣe bẹ́ẹ̀ ní kán mú wá sí Nàìjíríà kó wá jìyà ẹ fi búrọ́dẹ̀ sí àhámọ́ ẹ ní kán tún túlẹ̀ wọ́n sì kán tún helper rẹ̀ kán tún kán mú padà sí Nàìjíríà kán àtìmọ́lé síbi tí helper ẹ̀gbọ́n ẹ̀ wà ṣé bọ́ ọmọ ìlú kan náà ṣé bọ́ ọmọ fámìlì ni wọn àbí ṣé ọmọ ìlú kan náà ni wọn wọn láwọn ń jàjàgbara tiwọn tìlú wọn ẹ fi wọn lẹ kán lọọ ṣe tiwọn ẹ ṣe fi wọn lẹ wọn lọọ dá ìlú tiwọn sọtọ wọn làwọn ò fẹ yín pé ẹ ti bà gbogbo ẹ ti bà gbogbo ìlú jẹ ẹ ti bà nàìjíríà jẹ ojú òtí rìjíìmù tí ní nàìjíríà dàrú wọn àwọn tó sọ pé ẹ sọ pé ó ti pẹ́ tó ti ṣe kínní ó ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti ń dàrú tẹ́lẹ̀ níbo Tán bá dàrú ńgbà tí gbogbo àwọn tó tó tẹ lérò pé bóyá wọ́n ti ń dàrú, Nàìjíríà bá wọn bá àwọn àwọn gan eku mọ̀ tún wá bọ́ sí tòsí. Ẹ rí nǹkan tí Nàìjíríà fojú Tinubu rí ní year yìí, ní tenure Tinubu yìí. Ẹ rí nǹkan tí Nàìjíríà fojú wọn rí. Tẹ́lẹ̀ báyìí a kàn fi í ah, bàbá yìí nígbà tó kọ́kọ́ wọlé, a ní máa ṣe dáadáa, ẹ jẹ́ ká dìbò fún Gbogbo wa là ń yọ̀, àwọn APC pé háà ah, a fẹ́ ṣe kíní APC máa àbí APC ṣe Nàìjíríà máa Nàìjíríà fẹ́ dà báyìí o. Nàìjíríà fẹ́ dà bíi t'Awólọ́wọ̀ ni. Àwọn Yorùbá tó fẹ́ wọlé báyìí, à torí pé ó ti jẹ́ èèyàn Nàìjíríà, èèyàn Yorùbá pé Nàìjíríà ti fẹ́ dùn. A ti fẹ́ padà sí, ìwà, ìwà bíi ti bàbá Awólọ́wọ̀, ìwà bíi ti bàbá Jákàndé, ìwà bíi ti, MKO Abiola torí ayé ìgbà tí mko mko àgbàrun nàìjíríà ìwọnba ìwọnba torí ó fẹ́ ó fẹ́ try láti di president nàìjíríà tó bá pé ó ni ah nàìjíríà bá ìbá yàtọ̀ á yàtọ̀ bẹ́ẹ̀ ìwọnba yìí tó fi tó wa lẹ́nu pé ó fẹ́ kàǹpù ó fẹ́ ó fẹ́ wọlé ó fẹ́ ṣe ẹ gbogbo nǹkan mèremère tó fi tẹ́ wa lọ́rùn ẹ bàbá yẹn ó try fún wa ó ṣe gbogbo ẹ̀ fún wa ẹ tún wo muritàlá ìjọba tó máa dùn wọn ní sátidé tó bá máa dùn àti friday láti máa mọ ọn àtijọ́ jimoh láti máa mọ sátidé tó fẹẹ dùn bẹ́ẹ̀ ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo ìgbà tí bàbá tí abiola tó fẹẹ wọlé tó sọ pé kinní kan ṣe bí ẹ̀ta inú ẹ̀ta inú òun ló ń jẹ́ kí bàbá yẹn wọlé despite pé Ọlọ́run ló yẹ. But ẹni tó bá fẹ́ ṣe dáadáa nílùú Nàìjíríà yìí, a ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Wọ́n ní ká ti ibi pẹlẹbẹ, ká sì ti ibi ìṣáná, ká ké èso òbí, ká dẹ̀ ti ibi pẹlẹbẹ ká mú ọ̀lẹ jẹ. Ṣé kìí ṣe, ṣé kìí ṣe bẹ́ẹ̀ ni? Tí èèyàn bá ròótọ́ ẹni kan máa sọ. Orúkọ àwọn èèyàn ò parẹ́ sí búburú now. Orúkọ wọn parẹ́ sí nǹkan rere. Ó parẹ́ sí, ó parẹ́ pé à tí Abíọ́lá ó fẹ́ mú ayé dẹrọ̀, a dẹ̀ rí fìrífìrí, a dẹ̀ tọ́ wò, a dẹ̀ rí pé rere ni Ọlọ́run fẹ́ ṣe fún wa torí Abíọ́lá. Ṣé ti bàbá Awólọ́wọ̀ la fẹ́ sọ ni? Ẹ wú, ẹ rí nǹkan mèremère mèremère tí bàbá Abíọ́, tí bàbá Ják, bàbá Awólọ́wọ̀ ṣe tí gbogbo wa, tí inú wa, inú Nàìjíríà dùn. Ṣèbí Nàìjíríà yìí kan náà ni? Là ń dárúkọ àwọn yẹn. Bí ilé ayé, ilé ayé, bí Nàìjíríà ṣe dùn gbà yìí. Jákàndé ní Lagos State. Tó bá jẹ́ pé irú Jákàndé yẹn ló tún bọ́ sí president ní Nàìjíríà, ṣé Nàìjíríà ò ní dùn? Ṣé àwọn ọmọ Nàìjíríà ara ò ní tú wọn? Àwọn tí mo ti è kọ́, tí mo ti è rántí nìyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tó ṣe rere. Tí a bá rántí wọn, a sọ̀rọ̀ wọn sí rere. Bá bá tún rántí wọn sí, sí, sí nǹkan tán tún búburú tán ṣe, a tún sọ̀rọ̀ búburú wọn. Ẹ rí ayé àbáṣá gbà t'àbàṣà ẹwẹ̀ ẹ rí bó ṣe ṣa ilé ayé nàìjíríà báṣabàṣà ǹjẹ́ ọlọ́run ọlọ́run ò dá bírà nù ayé ẹ̀ ó dára sí i tó jẹ́ pé àrà tó fi tó fi tó fi àbáṣà dá gbogbo nàìjíríà gbogbo wa ló fi ló witness ẹ̀ so ẹjẹ́ àti ilẹ̀kùn mọ́ yẹn torí olúkálukú ló gba èrè ẹ̀ ẹni tó bá ń ṣe búburú bíbélì ti sọ fún wa ó ní kó máa ṣe lọ ó máa rí èrè ẹ̀ gbà Ìwọ náà tó ń ṣe rere, ìwọ má ṣe náà ṣe, wà á rí èrè tí ẹ gbà. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ pé ẹ fẹ́, máa, wọ, fi ìbàjẹ́ máa wọṣọ, ẹ máa fi ìbàjẹ́ máa jẹun, ẹ fi ìbàjẹ́ máa mu omi. ni gbogbo nǹkan tẹ fẹ́ ṣe tẹ fẹ́. Òun ni ìrònú yín gbogbo ìgbà sọ́wọ́n ọmọ Nàìjíríà. Ẹ̀yin náà ẹ tún rí èrè tí yín náà gbà. Bẹ́ẹ̀ ni, àwọn kan ti gba èrè wọn láti nígbà síwájú. náà ó di dandan, ẹ̀yin náà ẹ máa gba ti ẹ̀yin APC gbogbo yín generally ni mò bá wí ẹ̀yin APC tẹ sọ wípé APC orúkọ tẹ jẹ́ yẹn tó yẹ kẹ lọ kẹ lọ ṣe deliverance fún APC yẹn kí gbogbo ègún gbogbo gbogbo ìwà pálapàla kó kúrò kó tán bẹ̀ ẹ ní rárá ẹlẹ́ẹ̀ni gbọ́ ti fi ìwé elépo ẹ ti fi di tí APC ẹ̀yin là ń bá wí ọmọ píníṣín tó tún jáde ọmọ ọmọ yín tó tún jáde tó tún sọ wípé tó tó ń ṣe eré ẹ láì ṣe pé bóyá ó wá bá yín pé kẹ fún òun lówó kẹ fún kí gọọmenti apc fún òun lówó àbí ó ní nǹkan kan tẹ ẹ ń ṣe fún un impact wo lẹ ń ṣe fún davido tó fi di pé ẹni ẹ ọmọ gba show ẹ dẹ máa cancel ẹ ẹ cancel ẹ now ẹ try ẹ kẹ cancel ẹ ó yẹ lè ti cancel ẹ ó yẹ lè ti cancel ẹ àdàbí tó wá pọ ọmọ yẹn ò rí nǹkan tẹ ṣe kọ lọmọ yẹn sọ. So òdodo tó wà nínú Nàìjíríà lọmọ yẹn sọ, nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí kì í dẹ̀ ṣe bòńkẹ́lẹ́, kì í dẹ̀ ṣe pé bóyá olúkálukú fọwọ́ rọ́ gbogbo àwọn ìbàjẹ́ yíyẹn sẹ́yìn. Ẹ ká má sọ̀rọ̀, a ṣe ní sọ̀rọ̀. Ìbàjẹ́ Nàìjíríà wọn ò ṣe ní sọ, kò sí ibi ti disgrace ara wọn. Ẹ wá ní kí Davido má sọ̀rọ̀, ó sì lọ sọ irú nǹkan bẹ́ẹ̀. Ìwọ ìgbòkè, ìgbòkè nǹkan tó fẹ́ jẹ kò jẹ́ kó kò jẹ́ kí o mọ̀, kò jẹ́ kó lọ́pọlọ, kò jẹ́ kó gbọ́n. Bẹ́ẹ̀ ẹ má ṣe lọ́ṣọ. Gbogbo ẹ gbogbo ẹ. Ọlọ́run, Ọlọ́run ti, Ọlọ́run máa ṣe ṣégé fún yín. Ẹ máa rí èrè ẹ gbà ni. Wo Davido, kò sí nǹkan tí Davido ṣe tó, tó burú. Tẹ́ bá tún sọ ju bẹ́ẹ̀ lọ, Davido á tún tú àṣírí yín. Àṣírí yín tiẹ̀ ti tú, ṣé ó ní ìdí pé kí wọ́n nìkan tú ni? Ẹ̀yin nìkan lè tú àṣírí ara yín fúnra yín. Bẹ́ẹ̀ ni, wọ́n ní fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ. Ẹ má ṣòpò bá wọn jà. That is APC for you. That is APC. That is how, who, who, who, what, what you are. APC. That is nǹkan tí ń ṣe. Orúkọ tí ń jẹ́ nìyẹn. Yes. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé tí fi tẹ́tí sí mi. Bá ṣe, kí bá wa like, kí bá wa subscribe. Ọwọ́ tí ẹ fi ń ṣe, tí ẹ fi ń ṣe gbogbo ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ̀, ìrírí lẹ máa fi máa ṣe. Ẹ ní fi ṣe ibi, ibi ò ní bọ́ sọ́wọ́ náà. Lágbára Ọlọ́run ọba ìyanu. Ẹ ṣé tí fi tẹ́tí sí wa. Bye.